الله هو الرحمن الرحيم sẹ́rí alukurani sẹ́yìn o kà kún. wọ́n kìtàbà wù bí sílì yìí. ìtàbí yìí bí a lọ gẹ́gẹ́ ládéhùn. Allahu Akbar Allahu Akbar Jerusalem tọrùn. orí mi. wáàsí mi èé fì síbì kan kú lè lò hákọ wọ̀lá ọ̀ká ọ̀nà mọ̀ wòrà. salamu alaikum. aleika bili islam. fakiri islam. alan wa salan wa marhaba bikum ya ṣe. irú ẹ̀sùn wo gan sí. iná pupa bẹ́lẹ́jẹ́. àwọn ọmọ ìlú àti ràkúnmí lẹ́nu yóò jẹ́ òkú. tí mo fẹ́ bì. bàbá lásìkò delivery la. wọ́n bì tán mo sì fẹ́ kẹ́ kiri kó wọn mọ̀. ọgbọ́n. àfa Uthman. ẹ jẹ́ ká kéde olúwa lọ́gbọ̀n lẹ́nu mari kó bọ́ wa gbógun ti àfa Uthman tó ń gbógun ti wọn. asẹ́tìgò. ada alamu minalala. àwọn tí ikú fún ikú. àwọn tí ìyàn fún ìyàn. tí lọ rí tọ́ ìsọ bẹ́ẹ̀. torí pé káyọ̀ ṣe nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí ẹ ṣe ṣèlérí fún mi ni.